Nigeria. Rock, City of Nigeria. This is Fresh 107.9. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú fresh one oh seven point nine fm abẹ́òkúta àbẹ́òkúta akọni láàrin àwọn ìtàn yòókù. Take it easy, I need your brother. Easy, your see one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. sísọ ní ìkànnì fresh one zero oh seven dot nine fm ìlú abẹ́òkúta abẹ́ láfikalẹ̀ sí tá a ti ń kàn sí yìn ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní ó tún lẹ́yìn kún yín kókó kó pé ká lówó kẹ̀ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè àwa ò pé kólókó mọ̀rọ̀kọ bẹ́ẹ̀ la pé kólódò mọ̀rọ̀dò ẹ̀ṣá àti báwa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ fetígbéyàwó àwọn ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní àwọn ìròyìn tó jẹ́ wípé ọ̀gbọ́n ọ̀gbọ́n lòun gbogbo nǹkan ni bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city àwọn ìròyìn tó kọ sísọ àtúntì kò dé bí wọ́n ṣe kọ́ òbí sí ń gbóná fẹlifẹli tí ń horú gọ́gọ́gọ́ ńlá ṣe láǹfààní àti nà ń bẹ̀ sí etí gbọ́yìn kẹ́ lè mọ̀ wípé mẹ́wàá wá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o ìṣẹ̀lẹ̀ kọ sísọ gbẹnután látọ́bọ́gì ní ìpínlẹ̀ Ògùn ọlọ́wọ́n ọba mọ́mọ́ jẹ́ aṣínú bí ìbínú tí o mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ inú bíbí èmi ò fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfù bẹ́ẹ̀ ń ọ̀bẹ́ lọ́wẹ̀ odori adẹ́tù abìwà pẹ̀lẹ́ wọ́n pe arábìnrin kan mọ̀rẹ́ o inú sì bí ni ọfà ọ̀bẹ yọ ogún ọkọ rẹ̀ lẹ́yìn ẹsẹ̀ látàrí wípé ọkọ ẹ̀ fún obìnrin míì ó lóyún ọ̀rọ̀ di gbàgbó wàhálà ṣẹlẹ̀ ọ̀rọ̀ gbẹnu tán ibo wa ni arábìnrin ọ̀hún wà lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí àbẹ́ ẹ̀ wá rí pọkọ sísọ bó tún ṣe kọ sísọ rèé olóṣòdì nípínlẹ̀ èkó wọ́n pé inú fún àyàfu làwọn èèyàn wà o látàrí bí àwọn òṣìṣẹ́ ológun ṣe bẹ́ẹ̀lẹ̀ pì lágbègbè Ọ̀ṣọ́dì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàráàrò wọ́n pé ọlọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ ní o tí oníkálukú sì wọ̀ ṣọ́ṣọ́ bí ọbẹ̀ páànù lágbègbè Ọ̀ṣọ́dì nílùú èkó tó ń tẹnu ẹ̀ náà ni wọ́n mọ̀ tún sọ̀rọ̀ pé ìpínlẹ̀ èkó mọ̀ tún kọ sísọ wọ́n pé wọ́n ṣe àwárí ẹnìkan o eléyìí tó jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ kan tí wọ́n ní ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ sí ní ọjọ́ tó lọ rèé bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ èkó iná lọ̀rọ̀ ti kọ sísọ ẹni ọdún mẹ́tàdínlógún kan mọ̀ ní ó ṣalábàápàdé ikú òjijì ọba mi èdùmàrè mọ̀jẹ̀ àpàdé tí ó jẹ́ wa ń tá àjẹ là ń wá kiri o àbẹ́ ẹ̀ wá rí i pé ó kọ sísọ bó tún ṣe kọ sísọ nìyẹn ní ìpínlẹ̀ èkìtì lọ́hùn níbi tí wọ́n pe arábìnrin kan ló mọ̀ jóná gúrúgúrú nígbà tí ọkọ̀ méjì kọlura wọn bí èdè nípínlẹ̀ èkìtì iná sọ wọ́n pe arábìnrin ọ̀hún ó jóná o wọn ò rí dóòlà bíi ti ìwù kò kéré mọ́ tó ń tẹ́nu ẹ̀ náà ni wọ́n pé àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn tó tún jẹ́ adigunjalè tí ó ń da àwọn agbègbè kan láàmú ní ìpínlẹ̀ èkó ọwọ́ ti bà wọ́n gálágolo àwọn ọlọ́pàá làwọn afurasí ọ̀hún wà níbi tí ọ̀rọ̀ ti kọ sísọ mọ́ wọn lọ́wọ́ o tí wọ́n sì ń pàjù tókí àwọn kókó ìròyìn tó kọ sísọ yẹn àti míì lẹ́ẹ̀láǹfààní àti fetígbéyàwó ẹ̀ńgbà tá a bá padà dé ó kọ sísọ. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ́ borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. ẹ káàbọ̀ padà ìròyìn tó kọ sí sọ́ńtẹ̀ síwájú gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ fresh fm one zero oh seven dot nine ìlú abẹ́òkúta ńlá fi ìkàlẹ̀ sí ilé funfun báláwo ní ọ̀ṣọ́ba presidential hilltop ibẹ̀ láwà yìí tá a ti ń ṣe bí ọlọ́ba ìròyìn alákọ̀ọ́kọ́ tó kọ sísọ tí ń kọ́kọ́ fi ṣídìí àwọn ìròyìn tó kọ sísọ tọ̀sán tòní emma ní ti arábìnrin kan tọmọ̀ sí inú bíi ìhèèhè wọ́n pe arábìnrin ọ̀hún fa ọ̀bẹ gbà tí ó gbé ọ̀bẹ lẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ ọkọ ẹ̀ ń ló fi ọ̀bẹ ọ̀hún gún ní ṣàǹkànbá kọ́ọ̀tì níbẹ̀ ń lọ́kọ́ ti tẹ́rígbaṣọ́ o iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti tawọ́ gan arábìnrin kan ẹni ọdún mẹ́tàdínníàádọ́ta ọ̀làṣílẹ̀ Nasirudeen iná ni wọ́n pe ìyàwó rẹ̀ mọ̀ ẹ̀ ní fọnáfọnṣó Jimoh Nasirudeen iná ni orúkọ arákùnrin tó tẹrí gbaṣọ ọ̀hún ọ̀làǹṣílẹ̀ nasirudeen ń lo orúkọ ìyàwó tó gbẹ̀mí ọkọ ò wọ́n pé ọkọ ọ̀hún náà ń ló ní ó fún obìnrin míì lóyún níbi tí ọ̀rọ̀ ti ń ṣe bí ọ̀rọ̀ wípé ń gbọ́ bó ló ṣe ṣẹlẹ̀ kí ló dé gan tó fi fún ọmọbìnrin míì lóyún níbẹ̀ lọ̀rọ̀ ti gbẹnu tán wọ́n pé ní ọjọ́rú ìnìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ níjẹ̀bú òde lákòókò tí àìgbọ́ra ẹni yé tó gbóná janjan bí ajere bẹ́ẹ̀lẹ̀ pì bí ó di ẹ̀yìn láàrin ọkọ àtìyàwó ọ̀hún tó sì jẹ́ wípé ibẹ̀ ẹ̀ náà lọ kọ́gbà lọ ọ̀run àrèmabọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó kọ sísọ ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pe arábìnrin ọ̀hún iná ló jẹ́ ìyàwó kẹrin tí olóògbé fẹ́ tó sì jẹ́ pé ìyàwó kẹrin ọ̀hún ló padà gbẹ̀mí olóògbé o ìyàwó kẹrin náà ni wọ́n pe àtòun àtọkọ wọn jọ ń ṣiṣẹ́ alápatà ni kó tó wá di wípé ọ̀rọ̀ ta sí ìyàwó ọ̀hún létí pé ọkọ rẹ̀ mọ̀ tún ti fẹ́ ìyàwó karùn-ún wọ́n pe ìbéèrè lọ́wọ́ ọkọ pé ń gbọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀ ń gbọ́ ọ̀fẹ́ fẹ́ ìyàwó karùn-ún wọ́n ní kódà ẹni tí ó lóyún fún arákùnrin ọ̀hún gan bẹ lórí ìdúró lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbẹnu tán yẹn tó tó ṣẹlẹ̀ wọ́n pe arábìnrin ọ̀hún iná ló bínú tán tó dúró lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó sì ń wojú ọkọ ẹ̀ pé ó yá sọ̀rọ̀ ń gbọ́ wọ́n pò fún èèyàn lóyún wọ́n pe bí arábìnrin ọ̀hún ṣe náwó báyìí ọ̀bẹ eléyìí tí wọ́n fi ń ṣe àpáta ìlónàwọ́ mú o ẹ̀ńgbà tí ó gbé kalẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ ọkọ iná ló gbélé ìníṣánbá court ibẹ̀ lẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dà táwọn ti ń àwọn méjì ó bàjẹ́ súré mọ́ ọkọ wọn gbé lọ sí ilé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ńlọ sísọ lójú eégún ọ̀rọ̀ lọ́jọ́bọ̀ tó sì ń ṣe àlàyé wípé lóòótọ́ ni o arábìnrin kan mọ̀ gún ọkọ ẹ̀ pa níbi ẹsẹ̀ àlàáfíà rẹ̀ níbi ẹ̀yìn ẹsẹ̀ iná ló ti gún tí iṣan kan tó sì já ń bẹ̀ ìṣàn tó jẹ́ òun lọ́fà débi wípé ẹ̀jẹ̀ tí arákùnrin ọ̀hún pàdánù ọ̀pọ̀ lápọ̀jù wọ́n pẹ́ ìgbọ́ra ẹni yí ọ̀hún tó bẹ́lẹ̀ láàrin tọkọtaya iná ló ṣokùnfà wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ òun o wọ́n pé bó tilẹ̀ jẹ́ pé àwọn tí ń bẹ ní agbègbè náà ni wọ́n ti kọ́kọ́ ṣe ìtọ́jú pàjáwìrì kó tó di pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn àmọ́ wọ́n pé ẹ̀ pa òbóró mọ́ o ilé ìwòsàn iná ni arákùnrin ọ̀hún ló ti já wàhálẹ̀ látàrí pé ìpọ́n tó bọ́ta lára ẹ̀ ó ti pọ̀ jù wọ́n pé ìpè ìjayà tí ọlọ́pàá ti ń bẹ ní ọbalẹ̀ndẹ́gbà ìyún sp murphy salami iná ló ṣokùnfà bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ìyún àwọn ọlọ́pàá ò bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ pápápá láti lọ sí agbègbè náà kí wọ́n lọ rèé fi mú fílẹ̀ kí ni ti ń ṣẹlẹ̀ àmọ́ ńgbà tí wọ́n ó débẹ̀ wọ́n ní arábìnrin ọ̀wọ́n mọ̀ wá kọ̀mọ̀sálọ̀ ti ń pajú tókìó níbi tó forí pamọ́ sí lágbègbè mobalufọ̀n níjẹ̀bú òde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ po afurasí nífun pọ̀ pé kí ló ṣẹlẹ̀ gan irú inú wo ló bí ọ tó fi mú ọ̀bẹ tó sì fi gún ọkọ rẹ ìwọ tó jẹ́ ìyàwó kẹrin kí ni kíyàwó àkọ́kọ́ ìkejì àti kẹta ó ṣe ìwọ tó jẹ́ ìyàwó kẹrin tó wá bínú àbíjù wọ́n pe ìyàwó mọ̀ lanu ọmọ sọ̀rọ̀ ó ní ẹ wò ó ọkọ òun ló kọ́kọ́ fọ òun létí o torí pé òun bèrè lọ́wọ́ ẹ̀ wípé ń gbọ́ wọn pé o fẹ́ẹ́ fẹ́ ìyàwó tuntun wọ́n pé ìyàwó tuntun ti lóyún ó ní ntọ́fàárẹ̀ torí wípé ọkọ òun ló kọ́kọ́ nawọ́ ìgbátí sí òun à wọ́n pe òkú olóògbé ọ̀hún iná ni wọ́n ti yọ̀ǹda fún àwọn mọ̀lẹ́bí o wípé kí wọ́n lọ rèé sí òun ní ìsìn ìlànà tẹ̀sìn Islam tó jẹ́ ẹ̀sìn tí olóògbé ọ̀hún ń sìn nígbà tó wà ní òkè pẹ̀ àmọ́ wọ́n pé wọ́n ti ṣe àyẹ̀wò fún òkú ọ̀hún o èfé mọ́fẹ́lẹ̀ ń tẹ̀ wájú ọwọ́ àwọn ọlọ́pàá ó ti ba arábìnrin ọ̀hún tó sì ti wà ní gbàgà Oyèyẹmí wá fìdí ẹ̀ múlẹ̀ wípé alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Edward Ajogun ó ti á pàṣẹ ò wípé pápápá kí wọ́n gbé ẹjọ́ àfúrásì náà lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìṣekúpani àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn míì fún ìwádìí tó gbópọn àbẹ́ẹ̀wárí pọ̀gbẹ̀nù tán arábìnrin kan mọ̀nì tó jẹ́ ìyàwó ilé ogún ọkọ ẹ̀ pa ò látàrí wípé ọkọ ẹ̀ ó fún obìnrin míì lóyún ọlọ́run ọba kọ́mọ àgbà wá ẹ jẹ́ tún lọ lóní tààrà sí ìpínlẹ̀ èkó ọba mi èdùmàrè májèá pàdé tí ó jẹ wá o ntá ńlá ń wákà ọmọdékùnrin ọdún mẹ́tàdínlógún babatunde abdulrahman iná ni wọ́n pọ̀ mọ́ farapa yánnayànna látàrí ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí i nílùú èkó nígbà tó ń gbìyànjú láti ṣe iṣẹ́ òòjọ́ rẹ̀ o wọ́n pe iléeṣẹ́ kan iná ló ń bá ṣiṣẹ́ lẹ́yìn tí wọ́n ń pè ní mingin trading company tó wà ní satellite town àmúwò ọ̀dọ̀fin nípínlẹ̀ èkó wọ́n pe ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ogún ọdún ọ̀hún ńlọmọ lọ sí iléeṣẹ́ yìí ó wá ṣẹlọ ibẹ̀ ni wọ́n ti fi mọ ẹni tó jẹ́ olùdarí iléeṣẹ́ náà léyìí tí ẹni tó jẹ́ olùdarí iléeṣẹ́ náà pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àáfi ọmọ àwọn ibi tó yẹ ká fi ọmọ wọ́n pé Abdulrahman àti àwọn tó kù tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ náà iná ni wọ́n máa ń ṣe iṣẹ́ lọ́wọ́ o ṣàdédé iná níná ọba lọ́ba ṣe mọ̀nàmọ̀nà lójú àti wá tẹ̀síwájú nípa pípèsè tí wọ́n ń pèsè lọ tí wọ́n lọ rèé tan ẹ̀rọ amúnáwá wọ́n wọ́n ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà ló ẹ̀rọ amúnáwá tó sì bẹ̀rẹ̀ sí àwọn irinṣẹ́ tí wọ́n ń lò sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà Abdulrahman eléyìí tó súnmọ́ irinṣẹ́ tí wọ́n ń lò láti fi ṣe iṣẹ́ ọ̀hún wọ́n pé irinṣẹ́ burúkú yìí ọmọ ìgbé abdulrahman hanuman ni wọ́n ní nígbà tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ọ̀hún múlẹ̀ wọ́n pé abdulrahman ó yánnayànna o wọ́n pé gbogbo ara àti ẹsẹ̀ iná ni ẹ̀rọ tí wọ́n fi ń ṣe iṣẹ́ ọ̀hún ṣe àkóbá fún wọ́n pé gbogbo akitiyan àwọn dókítà alábẹ́rẹ́ láti ẹ̀ ti rí i dájú pé wọ́n dóòlà ẹ̀mí ẹ̀ nílé ìwòsàn tí ń bẹ́ ń tò sí ńlọ́jà wọ́n po ṣenu láàánú púpọ̀ wípé abdulrahman yìí alákọ̀ọ́kọ́ rẹ̀ rẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wáṣẹ́ lọ ńjọ́ náà ni o kó sì fojú sí gbogbo bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ kó tó di wípé òun náà láǹfààní láti máa ṣe iṣẹ́ iná lọ̀rọ̀ bá kọ sísọ o wọ́n ní pápá pábẹ́ igbe Abdulrahman tí wọ́n gbọ́ nínú ẹ́ńjìnì lọ́fà o tí wọ́n fi súré paná tí wọ́n sì gbé e lọ sí ilé ìwòsàn àmọ́ tí wọ́n fi dé ilé ìwòsàn tọ́ wọ́n pè lérú ó ti sungi o hey, abẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ọgbẹ̀nù tán wọ́n pé wọ́n ti wá gbé òkú abdulrahman lọ sí ilé ìgbókùpamọ́sí o wọ́n pé lẹ́yìn ní ọjọ́ kejì iná ni àwọn mọ̀lẹ́bí ni wọ́n lọ rèé sun sin abdulrahman ọlọ́wọ́n ọba má jẹ́ kí àwọn òbí kọ́ fọmú ara wọn bí ọmọ wọn sìn abẹ́ẹ̀rí pọkọ sísọ. So. tó ń tẹ̀síwájú ní ìkànnì fresh one zero oh seven dot nine òkèsèrè ìlú abẹ́òkúta o ó yẹ àtúnjẹ lọ ní pápápá sí ìpínlẹ̀ èkìtì níbi tí ọ̀rọ̀ tún ti ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ ọlọ́run bá mọ́mọ́dé àṣekùnge àbúrò o wọ́n pe ọkọ̀ méjì tó kọlura wọn ńlọ́sọkùnfà bínú ọmọ rárá ṣe súyọ arábìnrin kan jóná o nípínlẹ̀ èkìtì wọ́n pe ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó gbodógbọlọ tó sì kọ sísọ iná ló wáyé ní òpópónà Àdó Èkìtì sí ìyìn Èkìtì nípínlẹ̀ Èkìtì lọ́jọ́rùú tó sì gbẹ̀mí arábìnrin kan bẹ̀ wọ́n pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ń lọ lọ́wọ́ ọkọ̀ Toyota Previa nínú àti ọkọ̀ Toyota bọ́ọ̀sì kan eléyìí tí àwọn méjèèjì kọlura wọn bí èdè o orísun ròyìn tó kọ sísọ òun fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ló ṣokùnfà bí àwọn èèyàn bí wọ́n ti ṣe farapa yánnayànna o àmọ́ lára àwọn tó ń rìn ní òpópónà tó pé ìṣẹ̀lẹ̀ náà taba ẹni arábìnrin kan eléyìí tó wà nínú ọkọ̀ bọ́ọ̀sì nígbà tí ẹnìkan kọjá ní ẹ̀gbẹ́ ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún ó farapa àmọ́ bí ọkọ̀ méjì ṣe kọlura wọn ló ṣokùnfà bí iná ṣe súyọ ò tí arábìnrin kan nínú ọkọ̀ náà tó sì jóná wọn pé bí ọkọ̀ méjèèjì ṣe kọlura wọn arábìnrin kan ó tẹrí gbaṣọ lójú ẹsẹ̀ àmọ́ ẹnìkejì tó farapa yánnayànna náà ni wọ́n ti gbé lọ sílé ìgbà ìwòsàn láti ṣe ìtọ́jú eléyìí tó gbópọn fún un wọ́n pé ó mọ̀ gbà tó bíi wákàtí bíi mélòó kan kó tó di wípé ẹni tó farapa ọ̀hún ó padà lajú sáyé o ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì sunday abutu ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni èèyàn kan tẹ́rí gbaṣọ nínú ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ yẹn àmọ́ ẹnì kejì ó wà ní ilé ìwòsàn o wọ́n pé lẹ́yìn tí ọkọ̀ náà kọlura wọn tán ẹni ọ̀wọ́n láǹfààní àti bọ́ta kúrò nínú ọkọ̀ ọ̀hún wọ́n pé àwọn tó wà ní agbègbè náà nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ni wọ́n sáré mọ́ ọkọ̀ ọ̀hún láti rí dájú pé wọ́n dòla ẹ̀mí arábìnrin náà wọ́n pé ṣàdédé ìnìna súyọ gbòlà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún tó sì ju arábìnrin náà títí ẹ̀mí fi bọ́ lára ẹ̀ wọ́n pé gbogbo akitiyan láti rí iná òun pa lójú ọjọ́ ń ló mọ̀ já sí pàbó bó tilẹ̀ jẹ́ pé àwọn ọkọ̀ méjèèjì tó kọlura wọn ọ̀hún iná ni wọ́n ti jóná gúrúgúrú o wọ́n ní ìkan lára àwọn tó ń lo òpópónà tóun náà farakó nínú ìṣẹ̀lẹ̀ òun bẹ nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ o ò wàrà wẹ̀bẹ̀ sí gbogbo àwọn tó ń lo òpópónà àti àwọn awakọ̀ wípé ẹ dákun ọlọ́run ọba mọ́mọ̀ jẹ́ kí ògùn fẹ́rẹ̀ wọn ayé pẹ́ o ẹ máa ṣe jẹ́jẹ́ lójú òpópónà títẹ̀lé ìlànà òfin ojú òpópónà pópó ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì abẹ́ ìwárí pọkọ sísọ arábìnrin Kàwọ́nì ó jóná gúrúgúrú o nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ọ̀dẹ́jẹ́ padà sí ìpínlẹ̀ Èkó níbi tí kọ̀ọ̀bà ò lé ìbẹ̀rùbojo ti gbọ́kàn àwọn èèyàn kan lágbègbè Ọ̀ṣọ́dì látàrí bí wọ́n ṣe ń rí àwọn òṣìṣẹ́ ológun sójà tí wọ́n ń bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàráàrò kódà wọ́n pé wọ́n kó àwọn ọkọ̀ eléyìí tí ń bẹ ní agbègbè náà o fọ́nrán kan tí wọ́n gbé jù sórí ìtàkùn ayélujára èló ń ṣe àfihàn bí àwọn èèyàn ṣe ń bẹ̀rù tí oníkálukú sì ń sàn sálà fún ẹ̀mí ẹ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n dépè bí ó di ẹ̀yìn ságbègbè Ọ̀ṣọ́dì nílùú Èkó wọ́n pé àwọn míì ni wọ́n ti ilé ìtajà wọn pa tí wọ́n sì ń ferege o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tí wọ́n pọ̀ ń bẹ ní agbègbè náà ni wọ́n pé àwọn òṣìṣẹ́ ológun ọ̀hún mọ̀ tí wọ́n lọ túrútù lórí ìtàkùn ayélujára Twitter ìrìn fọ́nrán ọ̀hún bẹ̀ o léyìí tó sì jẹ́ pé ẹni tó ṣokùnfà wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ ọ̀hún ni kò tí ì hàn sí ẹnikẹ́ni àmọ́ wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣeé ṣe kọjá pé wọ́n ti pàkan lára àwọn òṣìṣẹ́ ológun náà ni kí àwọn òṣìṣẹ́ ológun ọ̀hún sì fẹ́ gba ìsan padà wọ́n pé àwọn òṣìṣẹ́ ológun eléyìí ti ń ṣe ìpàráàrò ní agbègbè Ọ̀ṣọ́dì iná ni wọ́n ń fojú sun àwọn ọmọ ìṣọ̀tá o eléyìí tọ́já pé wọ́n ó jáwé àkèwọ́wọ́ fún wọn ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wàá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn sì ń retí èsì o láti Ọ̀ṣọ́dì nítorí pé àwọn ti rán àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ sí ibẹ̀ láti lọ rèé fi mú fílẹ̀ kí ni kókó ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan ó wá ṣe ìlérí o láti kàn sí àwọn ará ìlú padà ní kété tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní ojú iṣẹ́ tí wọ́n bá ti jábọ̀ àbẹ́ pọkọ sísọ tọ́ ẹni bá bímọ kó tọ́ o àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn adigunjalè tó ń dá àwọn agbègbè kan láàmú nípínlẹ̀ èkó ṣekún ọwọ́ àwọn ọlọ́pàá ti bà wọ́n wọ́n pé àwọn afurasí mẹ́rin tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó sì tún jẹ́ pé nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ni wọ́n ti máa ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbàgbà dúkìá wọn ìlọ́wọ́ àwọn ọlọ́pàá ti bà ní ṣíkùn tó sì jẹ́ pé wọ́n ti wà lákàtà àwọn ọlọ́pàá níbi tí wọ́n ń pajú tókè o ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà mú ìwà adéjọbí nínú àtẹ̀jáde tó fi síta lánàá ti ṣe ọjọ́rùú ló ti ṣe àlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ló ń gbógun ti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn míì o kò ṣàìfikún nígbà tó jẹ́ alábòjútó iléeṣẹ́ ọl ọlọ́pàá ìpínlẹ̀ èkó akeem odùmọ̀sù ni ló fọwọ́ ọ̀rọ̀ sọ̀yà nígbà tó ń bá wọn òṣìṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ lórí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ̀ wò ní ìkẹjà adéjọbí fìdí ẹ̀ múlẹ̀ wípé di dandan o kí àwọn èèyàn tẹ̀lé òfin àti ìlànà ní ìpínlẹ̀ Èkó nítorí àwọn ọlọ́pàá tí ojú wọn ò ṣe wò tí wọ́n mọ̀ gbógun ti ìwà ọ̀daràn wọn ti ṣetán o wọ́n sì ti dúró tán láti rí dájú wípé ọwọ́ ba afurasí eléyìí tó bá ta sí àgẹ̀rẹ̀ wọ́n pé àwọn afurasí tí ọwọ́ bá ọ̀hún iná lọ́wọ́ bá wọn ní agbègbè Mushin lọ́jọ́ kẹtàdínlógún ìpínlẹ̀ Imo pẹ̀lú ìbọn àgbélẹ̀rọ iná ni wọ́n bá lára ẹ̀ kódà wọ́n pé wọ́n bá ọta ìbọn wọ́n bá kọ́kọ́rọ́ ọkọ̀ wọ́n bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Infinix Hot 8 lọ́wọ́ ẹ̀ kódà wọ́n ní wọ́n tún bá àwọn irin kan eléyìí tó jẹ́ bí èròjà ogun téèyàn lè fi ṣèyàn léṣe wọ́n bá a lọ́wọ́ ẹ̀ tó ń tẹnu ẹ̀ náà làwọn ọlọ́pàá eléyìí tí wọ́n pín mọ́ ọjọ́ division nílùú èkó ní dédé aago mẹ́fà ìdajì ní ọjọ́ kan yìí náà ni wọ́n pe ọwọ́ mọ̀bà àwọn afurasí kan tí wọ́n lọ rèé jálé onílé Marcus Ikechukwu ẹni ọdún mẹ́rìnléní ọgbọ̀n àti Karabo Wosa Ojo Alaba eléyìí tó jẹ́ pé wọ́n pé ní agbègbè kan nílùú èkó ńlọ́wọ́ ti bà wọ́n o wọ́n pé wọ́n já àwọn ilé kan ní ìkọ̀tún ìgandò Sùúrùlérè àti àwọn agbègbè míì tó ń tẹnu ẹ̀ làwọn ọlọ́pàá ṣe àfihàn wọn o ikọ̀ ọlọ́pàá tó ń ṣe ìpàráàrò ní Alaba International Market ní ìlú Èkó ńlọ́tàwọ́ gan àwọn afurasí ọ̀hún tí wọ́n sì tún tàwọ́gá ọkọ̀ bọ́ọ̀sì kan eléyìí tí wọ́n kọ tí fọ̀ sí lára nígbà tí wọ́n ń ṣe ìpàráàrọ̀ ọ̀hún kódà wọ́n pé gbogbo ẹrù táwọn afurasí ọ̀hún jí gbé bí ẹ̀rọ amúnáwá ńlá bíi mẹ́ta àti àwọn nǹkan míì tí wọ́n bá lọ́wọ́ wọn ẹni iléeṣẹ́ ọlọ́pàá ló ti gbà padà afurasí ọ̀hún ṣe àpatẹnujẹ́wọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé làwọn ti já o ní agbègbè sùúrùlérè ìgàndò àti ìkọ̀tún ní ìpínlẹ̀ èkó bákan náà ẹ̀wẹ̀ àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n pín wọn jọ ní déédéé aago mẹ́wàá àbọ̀ alẹ́ náà ni wọ́n tún tawọ́ gan àwọn afurasí alọ́nilọ́wọ́gbà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ eléyìí tó máa ń wáyé ní òpópónà èkó sí badagry wọ́n pe àwọn afurasí tí ọwọ́ bá ọ̀hún iná ni wọ́n jẹ́ abdulkareem hamzat ẹni ọdún mẹ́rìnléní àti nura adamu ẹni ogún ọdún tó fi mọ àfúrásì míì wọ́n pé gbogbo àwọn tí ọwọ́ bá ọ̀hún iná ni wọ́n bá èròjà ogun lọ́wọ́ wọn àwọn tí wọ́n bá dàgà lọ́wọ́ wọn àwọn tí wọ́n bá ọ̀bẹ àti àwọn nǹkan míì tó lè ṣèyàn léṣe kódà wọ́n pé wọ́n bá igbó lápò àwọn afurasí ọ̀hún o àmọ́ ẹni tó jẹ́ alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti sọ̀rọ̀ wípé lẹ́yìn tí wọ́n bá ti fimú fínlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn afurasí náà kí wọ́n taari wọn o sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn wọ́n pé lẹ́yìn ẹ̀ iná làwọn afurasí ọ̀hún ni wọ́n fojú ba ilé ẹjọ́ àbẹ́ẹ̀wárí pokọ̀ sísọ. So. kọ sísọ káfí ìròyìn tó kọ sísọ eléyìí gbéǹdì o kò tó di wípé a ṣe ojú òpó sílẹ̀ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wá nílé láti dá sí ọ̀kanjọ̀kan àwọn ìròyìn tó kọ sísọ tá a ti mú wá sí etí gbọ̀yìn ìṣẹ̀lẹ̀ kan tó ṣe bẹ́ẹ̀ kọ sísọ màrè tó sì tún gbẹnu tán papà níbi tí wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ìṣọ̀tàmọ́ni wọ́n dáná sun àwọn òṣìṣẹ́ elétò ìdìbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìpínlẹ̀ èbó lọ̀rọ̀ ti kọ sísọ. wọ̀nyí ń lọ̀rọ̀ ti kọ sísọ níbi tí wọ́n pé àwọn ọmọ ìṣọ̀ta tí ẹnikẹ́ni kò mọ̀ ni wọ́n mọ̀ ṣàdédé dáná sun àwọn ọ́fíìsì eléyìí tó jẹ́ ti àjọ olómìnira elétò ìdìbò ìpínlẹ̀ náà wọ́n dáná sun o kódà wọ́n pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ lómìnira elétò ìdìbò pàápàá méjì nù wọ́n farapa yánnayànna zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine ojú òpó tàwa nìyẹn tẹ́ ti dá sí ọ̀kanjọ̀kan àwọn ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní. ẹ káàsán. ẹ̀rọ káàsán ẹ kó ètò mọ́. ẹ ṣeun kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ọpọlọ yín kúkú ní dàrú àníwá yín ti pẹ̀lú òkú orúkọ mi ni àfáàní yasi kátàyé yanjú ẹ láti sango. à ń tí mo fẹ́ dá sí mi ti ọmọ tó lọ sí ibi iṣẹ́ yẹn ọmọ ogún ọdún yìí ó ní agbára púpọ̀ o hmm. ìtajẹ̀ làwọn ànípàdé tí ó jẹ wá o. àmín. ọlọ́wà bá arọ àwọn òbí ẹ̀ àwọn tí ọ̀rọ̀ náà kàn nínú ẹbí wọn ọlọ́wà bá arọ wọn lójú. àmín ẹ ṣeun. ẹ kò ní fi wọn dà láàmú láàánú. ẹ ṣe. 08033221079. hello. hello. ẹ káàsán. ẹ káàsán ó kọ sísọ. orúkọ yín ìbòlẹ̀ tí ń pè wá. evangelist pátẹ́rù. evangelist pátẹ́rù ó ń pè láti ìlarò. ó gbòòrò iṣẹ́ kó wá lọ́sàn-án náà ló kọ sísọ. Hmm. báyìí tó ṣe mí láàánú sí ni ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ yẹn pẹ̀lú arábìnrin tó tún tọ́dọ̀ yẹn ó lágbára o. Hmm ìmọ̀ràn mi sí gbogbo àwa wakọ̀ tá à ń rìn lójú pópó ni pé ká máa kíyè sára ká máa fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa fi lójú títì ọlọ́run á máa fìṣẹ́ ìṣọ́ wa bọ́kà wa san ká ṣọ́ra wa ó kọ sísọ. ẹ ṣeun. hello hello ẹ ti wà lójú òpó. hello. lọkọ títọ. ẹ káàsán. kókó àtàtà wọn ló jà yìí. à ń gbọ́ yín. àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ kúkú yìí ọ̀rọ̀ wọn fẹ́ síwájú yìí o hmm. ọlọ́pàá sànú wa o ẹ pé tó. ẹ ṣe. hello. ẹ̀mí ẹ káàsán. ẹ káàsán kí lorúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ tèmi ni ọmọ ẹni tó láti jẹjà. à ń gbọ́ yín. ẹ ẹ nígbà tí bẹ̀rẹ̀ ní ajé ìdìbò tó lọ́kọ́ ní ọ̀tọ̀ látàrí ìwúlẹ̀ náà ọjọ́ ayọ̀ rẹ̀ tí wọ́n lọ́kọ́. ẹ hello hello. hello. ẹ káàsán. ẹ kú sẹ́mà o reverend makaraya olúbáyọ̀ sanúbọlá láti wá sùn. ẹ ṣeun èyí tó jẹ́ kàyéfì sí mi ni tí obìnrin tó gún ọkọ rẹ̀ ní ọ̀bẹ yẹn torí hmm. kó kúyàwó mi lórí tó sì mọ̀ pé mẹ́rin ẹ̀sìn yẹn tán tó hmm. o ti pé mẹ́rin o ṣùgbọ́n yẹ kó balabalẹ̀ ń bẹ̀ sí nọ́mbà nọ́mbà tí nìkan lẹ tòun bẹ́ẹ̀ nọ́mbà fọ́. ẹ kọ̀ yẹ rí bẹ́ẹ̀. hello. hello ẹ káàsán máa ń lo. ẹ káàsán. ẹ máa kó ètò náà máa ń láṣẹ kámọ̀ láti rẹ́ńdà yìí o. à ń gbọ́ yín. tí mo ní tí mo fẹ́ jẹ́ sí pẹ̀lú pé bẹ́ẹ̀ obìnrin wọn kí wọ́n máa ṣe sùúrù. nígbà bá sọ nígbà bá wọ́n gbọ́ fún ọkọ̀ ẹgbẹ́ ìyàwó kó lè bàtọ́ láti wá mọ̀ bẹ̀rẹ̀ ó wà túbà tí wọ́n lè gbẹ̀gbẹ̀ láyé ìgbà yìí. àbí kí ló ń jẹ́gbẹ̀ tó bá àwọn ọ̀dọ́ ìjọba oníṣẹ́ náà ló ń gbèsè sí láyé rẹ̀ ẹ jẹ́ ká má ṣe sùúrù fún wa ẹ jẹ́ ká ṣe sùúrù fún wa kò pẹ̀lẹ́sìtẹ́ náà mú lọ pé ètò ìdìbò ọ̀pá yé. ẹ ṣeun. ẹ jẹ́ kí a máa fele ìṣèlọ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní kálẹ̀ láǹfààní àti padà wá tó bá dé ní ìgbà míì ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú láṣẹ elédùà àwa láwọn máa wá ẹ̀yìn láwọn máa bá bọ́lúwájí ògùnyẹmí lórúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́ fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta fresh fm one seven fresh oh one note seven point nine fm oh lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jábọ́ ó fọ́nká.